Mr. Oladele. Yes, sir. I'm very sorry. Baálé me, Wọ́n gbọ́ o, ìrandíran rẹ ọ̀wọ́ ilé ológun rí. Ní bíbá la ṣe yàn pé fún àwọn bàbá ńlá bàbá rẹ̀. Ní bíbá náà la dẹ̀ sí yan tuntun ọ̀rọ̀ náà. Oh, please, I don't understand. In situations like this, the best thing is to pray. Akínwálé, ah, Akínwálé, àgbàlagbà ọpọlọ máa ṣòro bí èwe. Níbo nílé mi? Àwa ni o. Àdó mẹ́ta làdó ìyá mi ìkan fọ́ ìkan yá. ìkan tó kù la fi sọmọ aráyé níbí. Oh God, why? What have I done to deserve for this? bẹ́ẹ̀ni ẹ dákẹ́ wo tó bá lóòní gbọ́. tó o sì kọ̀ láti sun ti àyàn fún ẹ kàkà kíkú má jẹ ṣèṣe. wọ́n ti ṣàwádà rẹ̀ ni.